wọ́n wà lọ́wọ́ lọ́kọ̀ òjọ̀gbọ́n ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI we are the pace center, bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. mo kí wo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí òkè wa fàákù dédé àsìkò yìí àsìkò gbójú ọjọ́ ti rí ẹdẹ́ odó bí oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ohun tuntun mèremère ni ó máa ṣẹlẹ̀ sí wa lágbára ọlọ́run nínú oṣù tuntun tá a mú yìí mo kí wa pé happy new month gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kárí ayé ẹ káàárọ̀ ẹ káàsọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ọ̀sán làá wà níbí báyìí ní nàìjíríà wà níbí bí ìmọ̀gbà tẹ́yìn bá wò ẹ kú dédé àsìkò tẹ́ wò mí yẹn ojú tẹ́ sì fi ń wò mí yẹn ojú yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi etí yẹn ò ní di ẹ ní dání tí wọ́n máa fẹ́ gba fún lóúnjẹ lágbára ọlọ́run ọba ẹlẹ́dàá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ jẹ́ àjọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ tòní ọ̀rọ̀ tó ń lọ lápè ètò yìí gbogbo tó jọmọ́ current affairs òun náà la máa ń sọ nínú ètò yìí láàárọ̀ yìí a ti ṣe ojúmọ́ aláyọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá kí n wo ojúmọ́ aláyọ̀ wa tẹ́lẹ̀ ẹ lọ bá mi wo tèmi torí èmi gangan ni mo jókòó tí mo ṣe analysis lẹ́yìn tí fẹ́lẹ́ tó ti bá wa sọ̀rọ̀ tó sì ti kàròyìn tán èmi àti ẹ̀ lájọ jókòó ṣe analysis a sì discuss àwọn ọ̀rọ̀ kan nínú ẹ̀ tó pàtàkì tó pàtàkì tó pàtàkì mo fẹ́ mọ opinion ẹ̀yin èèyàn lórí point tí mo raise nínú ojúmọ́ aláyọ̀ yẹn lórí àwọn ọba àwọn wo ló yẹ kó jọba ilẹ̀ yorùbá àwọn wo ni wọ́n fi jọba ń sìn ẹ lọ bá mi wò ó mo fẹ́ gbọ́ ohun tẹ́yìn èèyàn fẹ́ sọ lé lórí ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ bá sì ti wò tẹ́ ẹ kọ́mẹ́ǹtì ohun tó wà lórí ẹ̀mí yín gbà tẹ́ ẹ wò ẹ padà lọ bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ mo fẹ́ gbọ́ kọ́mẹ́ǹtì yìí ah lónìí ìrìn àjò tí ò jìnnà ní ìrìn àjò tá a fẹ́ rìn ṣé Yorùbá bọ̀ wọ́n ní má fọ̀run yọ̀ mí gbogbo wa náà là ń lọ́jọ́ kan àwáyé ikú ò o kò sí pé èèyàn kan wáyé kò kú ta ni ó fi jọ yorùbá bọ̀ wọ́n ní máfọ̀rún yọ̀mí gbogbo wa là ń lọ kò sáyé kò sáwáyé èkó fẹ́nìkan wáyé èkó kò o tí gbogbo ayé ń sọ pé kìíní òun náà padà kú ní ẹ̀rẹ́ ohun tá a fẹ́ sọ lónìí hmm, kí ló dénà tó jẹ́ pé tí ẹdìyẹ bá ti kú wọn àwọn èèyàn kí tàbí tẹ́dà kan bá kú ó máa ń wọn àwọn èèyàn kí wọ́n jogún ẹ̀ arábìnrin kan jáde láyé ní ìjẹ́nu ọdún yìí kọ́ ni ó dà pé inú ọdún yìí náà ni ayé mu arábìnrin náà sí ègbìn ọ̀run bẹ́ẹ̀ ni orúkọ táyé mọ̀ sí ni obìnrin náà wá láti ìdílé mùsùlùmí ṣùgbọ́n o ṣọ́ọ̀ṣì àwọn aláṣọ ẹ̀mí náà ló lọ títí tó fi kú ó jẹ́ ìlú mọ̀ọ́ká olókìkí obìnrin ó sì ní ẹwà bí egbin lóòótọ́ lóòótọ́ hmm. àmọ́ kò pẹ́ kò jìnnà látara àìsàn kan tí ó ṣe obìnrin náà ikú padà mú lọ láìpẹ́ yìí láìpẹ́ yìí náà ni nínú ọdún yìí náà ni ayé gbọ́ ọ̀hún mọ̀ wọ́n sì sìnkú ẹ̀ ṣùgbọ́n àwuyewuye kan lọ lẹ́yìn ikú Egbin Ọ̀run lẹ́yìn ikú Egbin Ọ̀run mo mọ̀ èmi kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sáwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ ńjọ́ kan ṣo ni màá sọ̀rọ̀ sí bá dẹ̀ ti sọ̀rọ̀ sí tí mo ti máa panu mọ́ straight ó ti parí nìyẹn àmọ́ tọ̀tẹ̀ yìí tọ̀tẹ̀ yìí ó ó yà mí lẹ́nu ló fi jẹ́ kí n sọ̀rọ̀ sí torí pé mo mọ̀ pé tá a bá ṣe fídíò yìí àkọ́kọ́ ná a lè ráwọn tí ó tún kẹ́kọ̀ọ́ nínú àwọn èèyàn bíi tèmi kódà èmi kẹ́kọ̀ọ́ tó pọ̀ nígbà tí mo gbọ́ ti ẹnu ṣàkọ̀tún àtẹnu ṣàkòsì mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ ibi tí obìnrin yẹn náà ti ṣe mistake ìyẹn gbin ọ̀run fún rẹ̀ èmi ti mọ̀ ọ́ ibi tó sì jẹ́ pé ó jọ pé òjòrò fẹ́ wà mo fọgbọ́n orí gbé e àmẹ́yàn kan kì í gbọ́n tán mo fẹ́ gbọ́ ohun tó ní kálukú wa bá rí sí i sí àwọn àgbéléwò tá a fẹ́ jọ wò yìí nítorí pé ìjà náà ṣẹlẹ̀ láàrin àbúrò Ẹ̀gbin Ọ̀run tí wọ́n tó jọmọ ìyá rẹ̀ ó ṣẹlẹ̀ tó jọmọ ìyá ọmọ bàbá àti ẹni tí Ẹ̀gbin Ọ̀run fi ṣe pa nígbà tí Ẹ̀gbin Ọ̀run wà láyé oríṣiríṣi allegations ni wọ́n fi ń kanra wọn ṣùgbọ́n mo ṣe wo sàkún ọ̀rọ̀ yẹn mi ò fẹ́ gbèsè yẹn ẹnikẹ́ni bó tiẹ̀ ti wù kó jẹ́ pé ní to some extent mo ń rí àwọn àṣemáṣe kan tó jẹ́ pé tí màá sọ pé kò yẹ kí lè rí báyìí kò yẹ kí lè rí báyìí tá à ń rí inú ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin aráalé gbọ́n ju èmi lọ ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ gbọ́n jù mí lọ mo fẹ́ gbọ́ kí ni tó wà lórí ẹ̀mí èèyàn ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí lórí tẹ́ ẹ bá wò yìí tálẹ̀ yín rò pé ó ń dọ́gbọ́n fẹ́ ṣòjóró nítorí pé n tó ń ṣẹlẹ̀ ni pé àbúrò Egbin Ọ̀run ó àkíyèsí pa Egbin Ọ̀run pé ó fẹ́ jogún ẹ̀gbọ́n òun láì jẹ́ wípé ẹ̀gbọ́n òun ò lẹ́bí lẹ̀ láì kò jẹ́ pé ẹ̀gbọ́n òun ò lẹ́bí lẹ̀ kódà oríṣi ẹbí méjì l'Egbin Ọ̀run fi sílẹ̀. Si ó fi àwọn tí wọ́n jọjọ́ siblings tán jọjọ́ mọ ìyá sílẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ extended family bí ẹbí nǹkan kan sílẹ̀ ó tún wá fi àwọn ọmọ tó ń gan bí tán jẹ́ bíi tiẹ̀ tó bínú ara ẹ̀ kó fi wọ́n sílẹ̀ sáyé àbúrò ẹ̀ kílẹ̀mù pé nítorí pé lọ́la tóun bá gba pa láyè kó máa bá lọ bó ṣe ń lọ yìí tó bá di ọ̀la àwọn ọmọ ẹgbẹ́ ọ̀run sì máa challenge òun pé òun àbádọ́ wọn bẹ́ẹ̀ pa ebi Ọ̀run ìyẹn náà kílẹ̀mù bí ẹni pé ká sọ pé Egbin Ọ̀run ti hand over fún un láwọn point point point tóbìnrin náà náà tó fi ń defend ara ẹ̀ ẹ̀ gbọ́ kí lẹ́yìn rí sọ́rọ̀ yìí nítorí pé tí mo tí mo ń rí yìí ẹ̀rú dẹ̀ ń bà mí kí nìdí olórin kan kọrin pé ẹ̀rù yọ mi yín bàbí mo rántí ọjọ́ àti sùn mi ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn mi ká kèmí nìkan kèmí nìkan nísàárè o gbogbo ẹbí arélé ká kèmí nìkan kèmí nìkan nísàárè o gbogbo ọ̀rẹ́ arélé ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn mi ọjọ́ àti sùn egbin ọ̀run lóníkálùkù wá rí yìí ohun tó sì ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbésí ayé rẹ̀ lẹ́yìn ìpapòdà rẹ̀ òun náà là ń rí yìí òun la fẹ́ jọ wòye o ta ló lẹ̀bi ta ni kó jèbù rẹ fẹ́ nìkan àmọ́ general eh, advice tèmi ó fún àwọn méjèèjì ni pé ẹ jẹ́ kó ní kálukú rántí wípé ajogún fani o tó lóun ò ní kú mọ́ ẹ bá wa bí léèrè pé ṣé tí onífà ò bá kú sóun ajogún fáẹ̀. E tí kú bá pa onífá fúnra ẹ̀ kájogún fá náà kóun náà máa múra ọmọ tó jogún bàbá ẹ̀ tínú ẹ̀ ń dùn ẹ̀ wá sọ fún pé kó má wulẹ̀ rìn jìnnà nítorí pé kú tí ó pa òun náà tọ́mọ ó tún jogún tiẹ̀ náà ń bọ̀ ẹ ò gbọ́dọ̀ ti rí nù ohun tó olè tó oyè tó pọn aráàwọ̀ ni yóò padà kárẹ̀ dẹ́jọ́ kan oníkálukú wa náà láṣìílẹ̀ kọlẹ̀ tá kọlẹ̀ sùnjọ́ kan tá yóò gbé wa dìgbàdìgbà. digba lọ sínú sàárè kí la fẹ́ jábọ̀ fọlójú ọba òkè èyíkéyìí tó bá ṣòdòrò nínú wọn ó hàn sọ lọ́wọ́n ọba gbangba kedere tó bá jẹ́ pàbúrò ń jìjà pé kẹ́gbọ́n òun má kàkùrún ni ó yọ lọ́hùn bó bá sì jẹ́ pé ó fẹ́ jogún ẹ̀gbọ́n ẹ̀ ni ó yọ lọ́hùn tó bá jẹ́ bí tó ń jìjà du wípé kẹ́yìn ọ̀gá òun má bàjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yí ọlọ́hùn bó bá sì jẹ́ pọ́nà tóun náà gbà láti fi jalè ló ń wá ni ó ní ọlọ́run bákan náà àwọn méjèèjì ń ni wọ́n jọ dúró níwájú olójú ọba tó dá wa tí wọ́n jọ ròjọ́ fọlọ́run ẹlẹ́dàá ẹjẹ́ afẹ́ kan bá wọn délùú èkó níbi tí àti pa egbin ọ̀run àti àbúrò rẹ̀ níbi tí wọ́n ti jọ ń tàùn síra wọn pàápàá jùlọ jẹ́jẹ́ mọ̀ pé òkú egbin ọ̀run tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sínú ilé rẹ̀ jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti wú wọ́n ti lọ sí sí shopping complex tó kọ́ báyìí náà ni wọ́n tẹ̀ tó wá ṣe sàárè ẹ̀ ní tààràmàdà àbúrò ẹ̀ sọ pé ṣíṣe tí wọ́n ṣe sàárè yẹn ó lẹ́gbọ́n òun ti sanwó ẹ̀ lẹ̀ fún pa bó ti kó ten million naira fún pa tẹ́lẹ̀ kó tó kú wípé bá mi fi ṣe sàárè báyìí nígbà tóun bá papòdà tán hmm. ṣùgbọ́n o pa sọ pé kò sì tó jọ oníkálukú wa ń gbojú ọ̀gànràn wòra wọn ẹgbọ́ta ló jẹ̀bi ẹjẹ́ àjọ lọ wò ṣùgbọ́n o fídíò tẹ́ kọ́kọ́ wò ó ní accusation àti allegation tí àbúrò Egbin Ọ̀run tó kọ́kọ́ level against pa Egbin Ọ̀run lẹ́yìn náà ìdáhùn tí pa Egbin Ọ̀run wá dá lóhùn àtúnjọ wò yẹn náà káwa gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn káwò ta ló jẹ̀bi mò ń bọ̀ náà. pé ìyàwó mi kìnnìkan kìnnìkan ibi tó ti ń sọ̀rọ̀ láti fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ because àwọn èèyàn bìlíìfù pé mo burú àwọn èèyàn bìlíìfù pé wàhálà mi pọ̀ bọ̀ṣẹ́ mọ̀ pé ẹni tó ẹni tó wọ́n ní ẹni bá wẹjú òun lẹ́rú máa ń bà ṣé ti eyín téèyàn bá dúró síwájú yín tẹ́ni yẹn dẹ̀ ń de abarapá wájú yín ṣẹ̀mọ̀ pẹ́yìn tó ẹ rí kinní yẹn ẹ máa máa jẹ́ra pàtìpàtì àwọn tí kò rí wọ́n máa ní pé o ti sínwìn ni so everything I'm doing I have my reasons for it meanwhile ṣẹ́rí pa egbin I don't know what she want from her family ṣẹ́gbọ́ I'm still saying it whenever tí wọ́n bá ka property egbin pé nǹkan báyìí ló kọ́ lẹ̀ tí wọ́n bá sọ fún mi ní pé àgbékẹ́ o ẹgbẹ́ ní ká fún ẹ ní five thousand màá sọ fún wọn pé five thousand yẹn ní orúkọ mi mo tún fún àwọn ọmọ ẹ̀kún ẹrù wọn ni. Hmm. ṣé you don't understand so I don't want it. látijọ́ tẹ́gbìn ti kú mi ò tí mú ó kéré jù sí bí nínú ilé ẹ̀ fi jẹun débi pé mo fẹ́ jogún ẹ̀. ṣé you don't understand. nígbà tí sísá mi máa kú kó tó kú àbúrò mi tó tẹ̀lé mi ó máa gba ṣọ́ọ̀bù fún tó fi kú kò gbà fún nígbà tó kú tí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí kígbe egbin ti jẹ́ ń fara sínú kú o i rent ahead láti rẹ́ǹtì ṣọ́ọ̀bù yẹn fún mo dẹ̀ gba egbin ò tí pé wọ́n mọ̀ last born wa tó wà ní alákòókò tó ń gbé nítòsí egbin bẹ̀ ikọ́ má bàbá mi ṣẹ̀mí ẹ̀ ló fò mo tún wá mú òun náà wá sínú sùúrù lèrè níbi tí mò ń gbé mo tún gba ilé fóun náà níbí egbin ò tí pé wọn mọ tí mo ṣe kínní I don't have money I'm not rich but line in every way ọlọ́run gbàdúrà mi níbà àti tọ̀dọ̀ mi ṣé you don't understand ṣé wàá rí pa yẹn angel angel of devil ní gẹ̀ yẹn sí egbin agent of devil hmm. ní gẹ̀ like mo mo rí bí ẹni tó dìídì aláyànlé aláyànlé òun ni gẹ́ẹ̀ yẹn sínú ayé ẹ̀gbọ́n mi bọ̀ tó fi kú kò rí i ṣe mọ̀ pé ńgbà míì ẹni tí nǹkan ẹni tí náà bá ń jó àbí ẹni tí mi kò ní mọ̀ bọ̀ àwọn èèyàn tó wà lágbègbè ẹ̀ àwọn èèyàn tó wọ́n máa mọ̀ pé ikú lẹ́ni yìí fi ń ṣeré kò ń ṣàrùn hmm. ṣe rí nígbà tẹ́gbọ́n mi ṣì wà láyé tí n bá lọ síbẹ̀ i'm never for one day mi ò wá pì pẹ̀lú àwọn yẹn rí because ṣẹ́rí mo ìwà mi ò kí ń ṣe wòlíì that's the reason why if you go to my tiktok bó ṣe ní àbó ṣe wù mí ni ṣé you don't understand ẹ má rí mi bíi pé àbúrò wòlíì àbí kẹfì tie life mi down i won't take that from anybody this is me know me for who i am ẹ má calculate mi pé wòlíì ni mí and ẹ lè ti torí ọ̀rọ̀ ẹnu titi yín kẹ́ dè mí mọ́lẹ̀ pé kí life mi má continue pẹ̀lú my person you can't change me because many people ti bá post the comment ah, ọjọ́ mélòó lẹ́gbọ́n ẹ ti kú tó bá dùn ẹ́ di odò kó lọ kó sódò kó àbí kó di transformer mú o lè dí láìfù mi lọ́wọ́ i'm not a media person mi ò wá anything fame lórí media i'm just making myself happy. ṣé wàá rí jẹ́ òyìn tí bá ń parọ́ mọ́ o èmi nu ọlọ́run torí gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó níbẹ̀rù ọlọ́run lọ́kàn mo dẹ̀ ń sọ ní ìjà tí mò ń jà yìí tó bá jẹ́ wípé lórí àbòsí àbí lórí pé mo fẹ́ jogún ẹ̀gbọ́n mi ni mo fi ń jàjà tí mò ń jà yìí ní gbogbo ọ̀nà ni kọ́lọ́n ti dójú tì mi àmọ́ tó bá jẹ́ pé intention mi ni wípé ogun tó jàyà kó má ja ọmọ ní pé kí ẹ̀tọ́ àwọn ọmọ yẹn kó má hà á ní pé káwọn tó lè jà àwọn ọmọ yẹn lógun kó má wà ní ìkí ẹ̀ wọn pé kí gbogbo nǹkan igbe kó má ráre eh? tó bá jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí bá ń pe ọlọ́run kò ní kò ní ṣàì jẹ́ mi ìjà táwájà yìí lágbára ọlọ́run olúborí ni mo máa jẹ́ mo máa borí wọn ni ṣó ti yé yín ṣẹ́rí pa èyí mi ò mọ nǹkan tó fẹ́ àdónù nígbà tí gbin wà láyé àwa tá a jábúrò ègbin gan kò jẹ́ ká rí wọn súnmọ́ bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín àbúrò wọn sí wa kan náà wà pẹ̀lú wọn ṣẹ́rí àwọn méjèèjì ọlọ́run gbọ́dọ̀ yan ẹyọ kan tìyàn débi èèyàn olórí burúkú méjì bẹ́ẹ̀ àbí kò yé yín tí a bá dọ́dọ̀ sísá tí n bá dọ́dọ̀ sísá mi ọláńpẹ mi mo jẹ́yàn kan tó burú díẹ̀ o ò lè yàn fún mi mo mẹ̀tọ́ mi o ò lè bá mi sọ fún mi pé báyìí ni màá ṣe ṣe láìpù mi ṣe rí àwọn àbúrò mi tó tẹ̀lé mi kégbé tó kú ọdún kan ó pé tó rí àwọn gbẹ̀yìn tí wọn ò fojú kẹgbin ọ̀run rárá. bí kò fojú kẹgbin èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ pé mo nágídí mo ṣe kinní tó January ni mo ti fi ojú mi báyìí kan egbin àfìgbà tó di April twenty fifth àwa èsì yóò ṣiṣẹ́ wá gbé fáànì yẹn wá síbí ṣé ń gbọ́ mi sà. àgbọ̀yé àbútí ìwé. nígbà tó di January twenty fifth ẹ̀gbọ́n mi pè mí pé kí n bóun lọ wá gbó bí hospital bóun fẹ́ wá tẹ́sítì ara òun níbẹ̀ hmm? bọ̀ hmm, kò ṣiṣẹ́. wọ́n bí wọ́n bí wọ́n bí. ní april twenty fifth àbí twenty four ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ wednesday Egbe kú ní saturday. meanwhile nígbà tó di january january ten Egbe jẹ́yàn kan ṣe kí n lò fún ní bóyá ó wà arrogant ni kí n lò fún àbí òpè ẹ understand ẹ mọ̀ pé àwọn èèyàn kan o lè jẹ́yàn tó enlighten èèyàn kó má enlighten ara ẹ̀. bẹ́ẹ̀ni. o ti o lè máa la ojú èèyàn kó jẹ́ pé ojú ti ẹ̀gbọ́n ti fọ́ hmm. sí ara ẹ̀ ṣé you don't understand. so pápápá ó máa wé sí lẹ́yìn. nígbà tẹ́gbin wà láyé dáríwá mo sọ fún yín pé egbin cannot be both of one million lórí àbúrò ẹ̀ kankan pé mo lọ fún àwọn ọmọ yìí rí one million gan lọ fà èmi sì gbọ́ èmi sì máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ nǹkan tí mò ń gbà ni wípé ó máa ń fún ọṣọ lọ́wọ́ ti tọ̀dọ̀ mi so tó bá dẹ̀ ń ránṣọ lọ́dọ̀ èmi èmi máa ń rówó ní ààrẹ. ok ok iṣẹ́ tẹ́lọ̀ lẹ́yìn ṣe tẹ́lọ̀rìn lẹ́yìn ṣe àbí. bẹ́ẹ̀ni òun lélẹ̀. ok. tó ti eyín èmi lèmi máa ń ránṣọ fún tó bá gbéṣẹ́ fún mi mo máa ń rówó lára but aside kó gbéṣẹ́ fún mi mi ò lè lọ bẹ́ẹ̀ gbọ́n mi báyìí ṣe pé màmá nǹkan kan wáyé dé bá mi òun wá ìní ara mi ṣé you don't understand ṣe wá rí èmi ṣì wá ní èmi súnmọ́ dáadáa ọ̀rẹ́ ẹ̀dẹ̀ mi ọ̀ṣẹ́ wá ràn wọ́n kúrò mi wọ́n jìnnà sí àwọn níwọ̀n ẹgbẹ́ fifty mi kò ń ṣe ẹgbẹ̀fà ṣó ti eyín débi pé tí mi mọ tí àwọn tá a bá débi bẹ̀ ara mọ́ máa ni àwọn tó jẹ́ ti èyí àti àbúrò mọ́mú wa wọn ò ní fún wa ní space láti bá ẹ̀gbọ́n wa sọ̀rọ̀ débi tá a fẹ́ sún wọn ṣé nǹkan tí mò ń sọ yìí wọn ò ní fún wa ní space nígbà tí gbin lọ sí Amẹ́ríkà tó dé àbúrò wa tó jẹ́ last born ní màmá wa ó fẹ́ lọ kí egbin pé àwọn dé láti Amẹ́ríkà ẹnu géètì lọ ti pàdé ẹ̀ tó ti ń bí pé ṣo pẹ̀gùn ẹ̀ kó tó wá ó ní rárá wọn ní kó dúró wọn wá lọ bá egbin lókè mi mọ̀ bóyá gbé wà nínú ilé o mi mọ̀ bóyá kò sí nínú ilé o gbọ̀n tó padà wọ́n sọ fún ọmọ yẹn pé ó ní kó máa lọ kó chaàtì o. wàá o. ṣé ń gbọ́ mi sá. àgbóyè àgbóyè. so so many things like that nígbà tí ó tẹ̀ ti ṣàwọn oríṣiríṣi nǹkan lọ sẹ́yìn wọ́n ti fìdí egbin tó yẹ pé kò gbọ́ nǹkan kan tẹ́nibọ̀dì sọ àfẹ́mí nìkan lèmi máa ń bá pò ó pé no ṣe kíní kò yẹ kí kíní rí bẹ́ẹ̀. but but but eh, àgbẹ̀kẹ́ pa yìí wọ́n ti yọ wà ó tọ́dún mélòó tó ti yọ wà lọ́dọ̀ ara wọn. bíi nine years. nine years ọmọ olùkọ́nà ni yín ni àbọ̀jọ ṣe kékeré báwo báwo báwo ẹ mọ̀ra wà ní ìpàdé ṣe ti ẹ̀ mọ ẹ̀ ṣe ti ẹ̀ mọ pa before now dáadáa ṣe rí ọ̀rọ̀ ìlú tẹ́ sọ yẹn ṣẹ́gà wá wọ́n sọ fún wa pé ọmọ Oǹdó ni wá because àwọn ò bá dádì wa gbé mọ́mì wa ló tọ́ wa ṣé ẹ gbọ́ sà kò dẹ̀ sí ìgbà kan rí ta fi wọṣọ pé à ń lọ sóńdó hmm. ṣé you don't understand but ọmọ Oǹdó ni gẹ́ọ̀ yẹn náà ọmọ ilẹ̀ ọmọ ilẹ̀ Olújí làwọn àbí ṣé Òkè Gbó Òkè Gbó ni àwa ṣóyé according to because àwọn òde bẹ́ẹ̀rì but pa ọmọ Ondo gbọ̀ngàn tó jẹ́ pé Ondo ó ṣèdè. meanwhile nígbà tí Egbin ṣì ń gbé lọ́dọ̀ kan wọn ní kóòtù ó máa ń wá sí ṣọ́ọ̀ṣì Egbin ṣó ti yé so ibẹ̀ ló ti mọra wọn olúwo kókó ó ṣáà fún ìwé ẹ̀ láti ẹ́ńtà láì fẹ́ gbìn ló fi ẹ́ńtà láìpẹ́ kò lẹ́ ṣe pé bóyá wọ́n máa ń sùn tì bíi pé wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ègbé dáwọn èèyàn lóhùn níbẹ̀ nígbà yẹn ó bá ń gbá ó bá fi ọkọ ẹ̀ lẹ̀ because gẹ́ yẹn ọkọlọ́kọ ló bímọ fún ẹni tó dẹ̀ lọ́kọ ò ló gá ìdí ara ẹ̀ pẹ̀lú hmm. ẹ̀ kò lọ́kọ ṣó ti yẹ yín nígbà tẹ́gbin wà fọkọ ẹ̀ lẹ̀ ó tẹ̀lé gbin lọ kúrò níbẹ̀ yẹn tó fi lọ relocate sí Sango ṣó ti eyín so báwọn méjèèjì wọ́n ṣe mọ́ra nìyẹn gbogbo ìgbà tí egbin àṣé gbogbo ìgbà tí egbin wà ní ilé ọkọ ẹ̀ náà gbogbo oríṣiríṣi ìrúkúrì ìmíì tó máa ń sọ tí egbin rìn láti ìmíì gan ò ṣẹlẹ̀ òun ló máa ń sọ sọ fún egbin. iye ló ń sọ gbogbo ẹ̀. láti manipulate ẹ títí títí tí ẹ fi decide láti kúrò lé so ìjì e ìgbà kí Yẹmí tó di pé conclude láti fọkọ ẹ lẹ̀ ó dúró sí àdúgbò yẹn ó rẹ́ǹtì lé síbẹ̀ tọkọ Yẹmí bá wá bẹ̀bẹ̀ ń pé ìyàwó mi kìnnìkan kìnnìkan ibi tó ti ń sọ̀rọ̀ yẹn lọ bí èèmọ̀ plan ni wòlíì tó máa pe Yẹmí pé ẹni tó wá bẹ́ẹ̀ nísinsìnyí o ó ti mú ṣẹ́ dání tó fẹ́ fi kùn ẹ́ o kúrò ní sàkání ẹ̀ má jẹ́ kó ríṣẹ́ yẹn fi kùn ẹ́. Hmm. irun tí mò ń sọ fún yín yìí when the time comes wọ́n pé gbin ó máa ó máa evidence ohun tí mò ń sọ fún yìí ṣó ti ẹyin nǹkan tí mò ń sọ ó máa egbin máa wá ní kúdọjọ́ kan ọ̀pọ̀ egbin àti ọ̀pọ̀ egbin ń bọ̀ láti ibì kan bóyá èèyàn kan oúnjẹ fún un ó wá gbóúnjẹ yẹn dá nígbà tó wá dé egbin wá ń sọ pé gbóúnjẹ yìí wà ó fẹ́ fi bíráìbù mi kíní kan kíní kan egbin àtọpọ̀ ẹ̀wọ́ wọnú mọ́tò wọn fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n tí wọ́n sì wà ń bẹ egbin sì já bottle water tí yẹn gbé sínú oúnjẹ tó fẹ́ mu báyìí bó fẹ́ èèyàn látòdì di Ondo state wòlíì pé kọ́ pé egbin èèyàn kan ti gbé poison wá fún o kó má jẹ́ egbin ti jẹ nínú oúnjẹ yẹn pé kó má jẹ́ ṣé mọ̀ pé èyí tó jẹ yẹn kò pa títí títí títí àfìgbà tí bọ́sẹ̀ mu wọlé tó bẹ̀rẹ̀ sí lọ́gbọ̀n mẹ́fà. Hmm ṣé nǹkan tí mo sọ yé yín ìyá àbíbá bọ́sẹ̀ ló ń fọṣọ ẹgbin ṣé kí n túbọ̀ sí gbé ní orí bẹ́ẹ̀dì ẹgbin ni bọ́sẹ̀ ń sùn tẹ̀lé gbin níbi tó manipulate ẹgbin dé kò ná ọ̀rẹ́ kankan kó jẹ́ ọ̀rẹ́ kò ní èèyàn kankan àfi òun bọ́sẹ̀ àti ìyá àbíbá. ṣàlùyẹ ìyá àbíbá. àwọn méjèèjì àbúrò mọ́ sí wa àwọn méjèèjì ò pè òpè èèyàn dẹ̀ ni wọ́n wọ́n wá wọ́n misguide Egbin to the extent bàbá ọjọ́ tí mo rẹ́gbọ́n mi ó ti di disable ní twenty fourth tí mo rí àbí twenty fifth ó ti di disable voice note tí mo send sí tí mo fi ń ṣàdúrà tí mo fi ń ké nígbà tí mo rí ẹ̀gbọ́n mi mo máa send. ó kò send message sí mi ni ó ní ìyá Muiz ó ní ehm, tóun bá kú ó ní sitin rúùmù òun ló gbọ́dọ̀ sin òun sí nítorí pé òun ò fẹ́ kí òun àbí òjò kó pa sàárè òun hmm. òun náà fẹ́ bi táwọn ọmọ òun máa wà fẹ́ pé táwọn bá jọ wà ní tó bá wà níbẹ̀ wọ́n á máa ṣeré níbi sàárè òun nìkan kan bó ṣe wá sọ̀rọ̀ ẹ̀ mo bá ní egmi kí ni mo rà nígbà ẹ̀ tó fẹ́ pa mí hmm. ọmọ ọdún mélòó ni ẹ tó ń tó ń design ní sàárè lẹ̀ fún mi kó tó kú pé o fẹ́ kú kí ló dé norms bẹ́ẹ̀ mi ṣe máa sọ̀rọ̀ tèmi nìyẹn ẹ má pa mí nà ọ́n ọlọ́run ní jẹ́ kí mi fojú sunkún yín kankan mi ṣe àsọ bẹ́ẹ̀ ó dẹ̀ ó wá túbọ̀ sí orí chaati ó dẹ̀ kọ́ sérí sí nóòtì fún mi ní orí chaati. ó dẹ̀ wà lórí chaati báyìí ọ̀rọ̀ yẹn ṣì wà lórí chaati báyìí. fóònù mi iphone eleven pro max ni mò ń lò nígbà yẹn. òun gbà di mọ́yìn láwọn fb ńgbà tá à ń lọ sí ọ̀dọ̀ igi ní on the thirty on the thirty first ní january ní december thirty first a fẹ́ lọ ṣe crossover so mi ò wá gbé mọ́tò ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń pọ̀ ní títì táwọn máa ń rìn pé jẹ́ káàṣì cruise jẹ́ wọ mọ́tò everybody ká máa ṣeré lọ ká máa mo wá gbé mo gbé mọ́tò mo wá gbé mo wá wọ mọ́tò lóṣòdì lọ yọ fóònù mi méjèèjì so mo ṣe ra another phone mi nígbà táwa tọ́ṣà kọ̀kínní yẹn tó wá sí. Si, ó wá ó wá tún kọ́ sórí written something fún mi ká ní pé èèyàn lè ní access sí àwọn nǹkan téèyàn ti sọnù lórí fóònù ní one way or the other téèyàn lè wà ní mo máa wá jáde fún yín ṣó tí ó ṣàṣọ kínní ẹ̀ mú un pé irú ọ̀rọ̀ wo ni wúmà yín sọ yìí ọjọ́ tí mo wá lọ sọ́dọ̀ mọ́ ní màmá gbogbo nǹkan tẹ̀ sọ yìí kò dáa o tẹ́ bá kú ẹ fẹ́ fìyà jà ọmọ yín ni kínní kan ṣáà ń sọ̀rọ̀ then wọ́n ń sìyàn sínú ilé inú ilé yẹn máa di inú ilé ẹ̀rù ni nǹkan nǹkan mo rò bí egbin wá fi lọ ẹlòmíì wọ́n sọ fún the same thing. so ọjọ́ kan orí tiktok àjọ wà nínú ilé mi àjọ ń sọ̀rọ̀ orí tiktok wọ́n wá sin èèyàn kan bó ṣe ṣe kíní sàárè ẹ̀gbìn yẹn bó ṣe lọ́ ṣe kíní ẹni yẹn àwa rí lórí tiktok èmi bá ní yambisi wo kíní wáò pé tó bá kú bóun ṣe fẹ́ kọ́ ṣe sàárè òun hmm, bíi museum báyìí ni kọ́ fi fọ́tò òun sí kọ́ ṣe iná sí iná má kó ń bẹ̀ ìkòkò bàbá sásùn táwọn èèyàn bá wá ká máa gbàdúrà níbẹ̀ ìkòkò tó bá dẹ̀ ti sọ kínní yẹn fún mi mọ́lá ìgbà tó gún mi ní ọ̀bẹ ni pé kí ló dé kí ni ẹ fẹ́ fi sàárè ṣe at this age ó ṣàsọ bẹ́ẹ̀ mo wá akọ tẹ́ ń bá dẹ̀ ti tètè tí bá ti kó ọmọ bẹ́ẹ̀ yẹn kó máa kúrò lórí ọ̀rẹ́ pé kínní tó nígbà tẹ́gi wa kú lẹ́yìn tá a gbé òkú ẹ̀ láti kíní tá a gbé délé ìwọ píye wá ní ebi ti sọ fún ẹ ní pé plaza ọ̀hún meanwhile plaza yẹn rented apartment ni ó rent ẹ̀ out fún yàn èèyàn dẹ̀ ní five duplex room tó ń gbé with her own compound kò sẹ́ni tó ń ṣe ẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló dé tẹ̀ sí síbi tí ó kú sí tí ó ń gbé kó tó kú ẹ jẹ́ ká wáyè nínú compound ẹ̀ níbí ká sín so gbogbo whatsoever tó bá fẹ́ ká ṣe fún un a máa ṣe meanwhile èmi ò mọ̀ pé ẹ mọ̀ pé mi ò kí n fẹ́ gbọ́ fún máa sọ fún mi pé òun fẹ́ kú ó ti redecorate ara ẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà tó tóun bá kú pé ibi plaza yẹn nítorí ó láyè kó lè ṣe ibi bẹ̀ ó beautiful but n tó sọ fún mi lèmi tẹ̀lé pé ẹ ní gbé kúrò ní inú ilé ẹ̀ inú ilé ẹ̀ ló máa sọ òun ló fi jẹ́ pé àkọ́kọ́ sí síbi tá àkọ́kọ́ sí sí yẹn Ni pé mi nígbà kẹ gbé kúrò nínú ilé ẹ̀ ṣe fẹ́ ta ilé ẹ̀ lẹ ṣe fẹ́ gbé kúrò ní ibi so ńgbà tó di seven days lẹ́yìn seven days sí àṣeégbin wọ́n wá pè mí wọ́n níyẹn lọ́ọ̀yà sẹ́ǹdì nóòtì kan wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi pé a máa nídìí láti wo egbin ní pé ibi tó filẹ̀ láàyè pé ká máa kí wọ́n sìn òun sí pé ibẹ̀ ni wọ́n ní kọ́ sí sí torí bẹ́ẹ̀ yẹn ní ààyè mo wá sọ fún un èmi ò ní sin òkú ẹni tí mo ti sin kan tún wá ṣojú ti tèmi kí wọ́n tún wá wò ó because èyí tí mo sin gan mi ìrọ̀rùn sùn hmm. mi ì lè dájọ́kòó nínú ilé ẹ tún wá tójú mi wu jáde kí kí kọ̀ọ̀kọ́ kíkó sì yẹn kọ̀ sí ṣe díẹ̀ kí n ojú ẹ̀ lásán mo lè já wèrè hmm. ṣé you don't understand èmi ò lè wù sáàdì irú nǹkan bẹ́ẹ̀ yẹn o tẹ́ ẹ bá ní lọ́ọ̀yà ní kẹ́ ẹ lọ wù on your own gbogbo èyí tẹ́ ẹ bá ṣe ẹ̀yin nu ọlọ́run hmm. mo wá sọ bẹ́ẹ̀ fún wọn ọjà nìyẹn wọ́n lọ́ọ́ máa rẹnu wọ́n máa rẹnu fún àwọn baálẹ̀ wọ́n máa rẹnu sí kinní kan wọ́n máa rẹnu márùn-ún kò sí wàhálà mo dẹ̀ fún wọn ní hundred thousand ẹ̀yin lẹ ní ẹ fẹ́ wó òkú tó bá tẹ bó bá ṣe wù yín ẹ̀jọ̀ ṣe. ǹjẹ́ ọkọ̀ ẹbí ṣé ọkọ̀ ẹbí ti ṣé ọkọ̀ ẹbí wà wíyà kó tó bọ́ lọ wó òkú yẹn ṣé wà wíyà. Ah, mi ò mọ̀ torí mi ò kí ń bá ọkọ ẹgbẹ́ sọ̀rọ̀. okay. due to some things but things yẹn mi ò ní mú bọ́tà because we call it I I I name it past. past ni. ṣó yeah ṣó ti so I don't need to drag him because kò ṣe mí lẹ́yìn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn kò tí n bá dẹ̀ ni pé kí n drag yẹ pẹ̀lú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn àwọn ọmọ yẹn tó ti borí wọn jẹ́ wọ́n á túbọ̀ da orí wọn rú ni hmm. and it's the only person that can rescue those children from those witches àwọn àjẹ́ yẹn òun ló lè ló wà legally láti lè gbà wọ́n kúrò lọ́dọ̀ wọn hmm. ṣé you don understand so i won't drag him for that àfi tó bá yẹ pé mo fẹ́ ṣèkà fáwọn ọmọ yẹn ni màá drag him out for hmm. now ṣé you don understand so many reasons attached to it ibi tí mo wá lọ òun ni wípé ó wá di ọjọ́ yẹn wọ́n ṣáà lọ wu meanwhile nígbà tá a sin egbe lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn èmi ni mo ná èmi mo ra pósí egbe náà àwọn tó wúlẹ̀ gbogbo ẹ̀ èmi ni mo sanwó ẹ̀ wọ́n fẹ́ ṣe anything wọn àwọn tó jẹ́ family wa tó wá tó ń jẹun tó ń mu tó ń ṣe gbogbo èmi ni mo ń ṣe everything níbẹ̀ even three days egbin èmi ni mo sponsor ẹ pé àwọn muslim ò kí àwọn christian wọn kì í ṣòkù gbọ́ muslim ó ní many ways láti jẹ sàrà àfọkù ni mo ní kó palá àpáwà bẹ́ẹ̀ kó ṣàdúrà mo dẹ̀ fún wọn lówó kó dín àkàrà everybody kó jẹ ṣé you don't understand so nígbà tó di ọjọ́ yẹn mo ní ẹsẹ̀kẹsẹ̀ bó ṣe pa bó ṣe sin òkú kó lọ wá èèyàn tó lè ta ilẹ̀ tó máa design ní sàré yẹn bọ́sẹ̀ wá ń dáhùn pé ẹnjìníà ń bọ̀ that means ẹni tó máa ń kọ́lé fún egbin ń pé ó ń bọ̀ meanwhile preparation fídíò tí mo sọ fún yín pé èmi àti bírí pé bóyá fẹ́ kọ́ ṣe tàrí ẹ̀ ó ti ṣètò ẹlẹ́ tó dẹ̀ fún mọ́fẹ̀ ní ten million naira. ten million. yes i'm telling you èyí tí mo sọ yìí bẹ́ẹ̀ yìí gbọ́dọ̀ ṣe because sixty nine ni làwọn ògbówó lọ́wọ́ anybody òun ṣe kinní kan kinní kan ó fún ọmọ àbúrò mọ́mù wa ó ṣe ten million naira sákàǹtì yẹn náà àwọn méjèèjì ṣó ti yé yín nítorí pé ibi tí wọ́n sin egbin dé tó dé ah bàbá tó bá sọ pé wọ́n ti da ọpọlọ èèyàn wọ́n ti da ọpọlọ egbin rú ṣó ti yé yín nǹkan tí mò ń sọ. àgbóyè. so lọ́jọ́ yẹn ó wá ní àtẹ́ńjìníà bá dé pé ní tẹ́ńjìníà bá dé mo ní òkè ṣé wọ́n ti ṣètò bó ṣe fẹ́ ni bọ́sẹ̀ ni ẹ̀ pé ẹnjìníà ló máa wá ṣe sàárè yẹn òun ló mú mi fi ibibẹ̀ yẹn lẹ̀ láì ṣe é pé ńgbà tó ní ẹnjìníà bó ṣe sọ ẹnjìníà yẹn kí nìyẹn wá sí mi lórí wípé Egbin ti sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ẹni yẹn ló máa ba design gbogbo ilé ẹ̀ àwa kúrò bẹ́ẹ̀ wọ́n ṣàṣe kínní yẹn mo wá béèrè ok nígbà tá a wá sí Egbin tán káwọn èèyàn má lọ bu yẹ̀pẹ̀ ojú sàárè ẹ̀ níbẹ̀ because ẹ mọ̀ pé wòlíì ni ọ̀tá pọ̀ tó hmm. ti yẹ yín káwọn ọ̀dájú èèyàn kọ́ mà lọ dojú ẹ̀ka àwọn ọmọ àbí kọ anybody èmi lè lè ṣàfihàn òkú tán kò sí ìkọ́tẹ́ anybody fẹ́ mú nínú ilé ẹ̀ meanwhile ọjọ́ tẹ́gbin kú bàbá mo tún sọ ọ̀kan fún yín tẹ́gbin tó kú hàn jẹ́ kọ́ ọmọ ìyá ẹ̀ kankan kó sún mọ́ àmọ́ ńgbà tí wọ́n gbé òkú egbin dé wọ́n jù ú lẹ̀ fáwọn ọmọ ìyá ẹ̀ báyìí hmm. lọ́jọ́ náà ẹsẹ̀kẹsẹ̀ bọ́sẹ̀ lọ mú jákẹ́ẹ̀tì egbin ó wọ̀ ọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n wọnú ilé gbin kó gbogbo góòlù e abegbomi ni mi ní ọjọ́ twenty fifth àbí twenty fourth tí mo egbin ó kan kí egbin fẹ́ bọ́ta látẹnu géètì síta awọ òrùka awọ gbogbo eshowo awọ ti etí awọ ó lè wọ chain méjì pọ̀ sọ́rùn nǹkan kan lọ́jọ́ tó bá fún tẹ́sì ní kinní yẹn ó wọ ẹ̀ṣọ́ ńgbà tán ní kó lọ ṣe ó ó bọ́ gbogbo kínní yẹn fún bọ́sẹ̀ ṣóyè yìí nígbà tí gbin wá kú mo mọ̀ pé tó tún fi gbé lọ sí hospital lọ́sọ pẹ́sọ̀ fún ó di ra bó ṣe máa ń di rẹ̀ jáde hmm. nígbà tí mo wá rí ọlọ́jọ́ yẹn pé ẹ̀yin pípù yìí ẹgbẹ́ òkú lẹ̀ ẹ̀jẹ̀ ń wọlé gbogbo dọ́là gbogbo pounds tẹgbẹ́ máa ń kó sínú ilé wọn lọ kó everything àbí kò yẹ yín because máa ń ní owó nínú ilé wọ́n kó gbogbo kinní yẹn títí èyí tẹ́ gbé wá wọ̀ kúrò lé ni mo wá fi ẹ́ tà wọ́n mo ní ẹgbẹ́ òkú egbé lẹ́sìn ẹ̀ ń wọnú ilé ẹ̀ ẹ̀ ló ń kó oríṣiríṣi èyí àbúrò mọ́mọ́ wa ó jókòó sí sẹ́ńtà tébù egbin ti sọ pé kí bóun kó gbogbo gbòdò òun kí n lọ tà á ah, egbin ó ti ní lọ tà á bọ̀ mò ń kọ̀ǹtró ara mi torí tèmi láyé máa rí. mo wá nígbà tá a wá tu òkú tán mo wá sọ fún gbogbo wọn èyí bọ́sẹ̀ ó lọ mo lè jáde nínú ilé yẹn pé bọ́ta everybody for now ẹ bọ́ta because ẹgbẹ́ ní main house tó ní ó dẹ̀ tún ní another phase two sí ẹ̀gbẹ́ ilé yẹn ṣé ń gbọ́ àbúrò mọ́ wa yẹn ó fún wọn ní two bed nínú phase two yẹn tọjọ ń gbé àbí má. tọjọ ń gbé ni àbí. no ó ń gbọ́dọ̀ ègbè tẹ́lẹ̀. pọ̀ ìgbà tó gbé wá kọ́ phase two yẹn ègbè wá fún wọn ní two bed níbẹ̀ pé kọ́ máa dá gbé sódà tó bá ní ìdí privacy wọn wọ́n lè ṣó yé yín. so ebi wa um, mo wá lé gbogbo wọn jáde pé ẹ tilẹ̀kùn inú building ẹgbẹ́ yìí ẹnì ṣó ní phase two anybody tó bá fẹ́ wá sympathize pẹ̀lú wa ẹ jẹ́ kó máa bọ̀ ní inú phase two ẹ má jẹ́ kó wá bu yẹ̀pẹ̀ because àti rẹ̀ kínní iyẹ̀pẹ̀ yóò risk tó bá bu anything ló lè fi ṣe ṣe tó bá rọra gbẹ́ ilẹ̀ yẹn tó bá ti nǹkan bọ̀ anything ló lè ṣe níbẹ̀ ẹ jẹ́ ká bọ́ta ká ti géètì lè pa ẹ ǹjẹ́ mọ́tò ẹgbẹ́ méjèèjì tó jẹ́ ìtó lò fúnra rẹ̀ òun dà ẹ gbé wọnú ilé ẹ dáta pólìbù ẹ má lò ó mọ́ kò sẹ́ni tí ó fẹ́ lò ilẹ̀kùn lé yẹn ẹ ti pa mo dẹ̀ bí wọ́n mo ní atm ẹgbin àwọn fóònù ẹ̀ òun dà àwọn kọ́kọ́rọ́ mọ́tò yẹn òun dà so ó wá ní à ẹgbin ní lọ́ọ̀yà o kirikan kirikan ẹgbin ní tóun bá ti kú kọ́ pé èèyàn kan ọ ṣàpè ẹni yẹn ẹni yẹn ni ẹ Egbin sọ pé tóun bá ti kú gbogbo àwọn kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ lé ATM fóònù òun nǹkan kan kọ́kọ́ lọ fún mánéjà kan ní báńkì. Àgbékẹ́ ṣé Egbin mọ̀ pé òun fẹ́ kú ni? Egbin mọ̀. Ó mọ̀ pé kú ń bọ̀. Bàbá ṣé ẹ ń bí nìkan kò sí bó ṣe lè jẹ́ wòlíì babaláwo àbí anything tí wọ́n bá lọ tó bá fún yín ní poison jẹ èèyàn máa kú. lọ́pọ̀ ṣe wá láwọn ilé wọn fún ẹgbẹ ní poison nìkan wọn ń lògò mẹ́bà fún ni slow poison lọ fún tó fi kú ó jẹ́ ó ti wá rí i pé no way ó wá ṣètò gbogbo nǹkan ẹlẹ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ fẹ́ kó mi yan lọ́wọ́ ìfun tí kò ti jẹ kán bọ́sẹ̀ ló ń fọ pátá egbin ló ń fọ kínní egbin ó ti lo gbogbo ẹ̀ ó ti lo oríṣiríṣi pọ̀ mọ́ egbin fún ó ti ó ti ó ti finish egbin. so èyí tí ọkọ sọ yẹn pé ó pè ń pé àwọn dúkìá wọn òun fẹ́ kó wà ní nkí ẹ̀ ṣé ẹ̀yin lérò pé ó lè jẹ́ òótọ́ ọ̀rọ̀ yẹn. yes ó lè jẹ́ òótọ́ ẹni kí ni reason. ó yá. irun tẹ́mi ṣe ni pé ó lè jẹ́ òótọ́ ni wípé ṣe rí egbin ò ń pe ní egbin o kò kí ń ṣọmọ títì. ò pe ní. ò pe ní kò kí ń ṣọmọ títì kò dáa gbogbo ìmúra gbẹgbẹgbẹgbẹ tẹ tó ibi tí mo máa lọ ra gbogbo ẹ wálé fún rẹ ẹgbẹ múra you don't understand ṣé wá rí ìgbà tó ti rí àwọn enemy tó mú létí ṣó ti yé yín ó lè wọ́n pé ta ló lè bóun mójútó kinní yẹn kó lè jẹ́ táwọn ọmọ òun òun ni wípé ẹni tó tú ó lè pè má yẹn in the sense pé ó bìlíìfù pé òun ni bàbá àwọn ọmọ òun kò hmm. ṣáà ní dá àwọn ọmọ ẹ̀ ní best person tó lè gbégbé mójútó tó lè bá àwọn ọmọ yẹn mójútó nǹkan hmm. títí egbin fi kú ẹ ó nífẹ̀ẹ́ má yẹn mọ̀mọ́ egbin ò kí ń ṣe ọmọ títí jẹ́ pé ó fẹ́ máa wọ́kùnrin kan kiri nǹkan kan ṣó ti eyín so nígbà míì tó bá feel lonely pé kìíní ó máa ń pèfẹ́ kó bá máa yẹn sọ̀rọ̀ hmm. ọjọ́ máa ń sọ̀rọ̀ pé adé ìwọ́dẹ ló ṣe léyìí olóyè tó wá ṣe léyìí fún mi ó wá jẹ́ kí n wà lonely kíní kan kíní kan bọ̀ tó bá lọ bá náà nǹkan ò lè ti sí ní sí òní ìwọ̀n yẹn jáde mọ́ hmm. ṣé you don't understand so òun ní títí ọ̀rọ̀ máa yẹn pé mi ò lè dìná yẹn pé máa yẹn egbin ò lè sọ bẹ́ẹ̀ fún máa yẹn torí òpè òpè lẹ́gbin. ó dẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ dáadáa. ó nífẹ̀ẹ́ máa yẹn. Hmm. ó nífẹ̀ẹ́ ọjọ́ nífẹ̀ẹ́ ara wọn ni máa yẹn náà nífẹ̀ẹ́ bọ̀ nífẹ̀ẹ́ ara wọn ni. so nígbà tí ó wá di eight yẹn bó ṣe gádà àwọn èèyàn tó fi ní ṣe candle night kòkó bàbá sásùn àṣàdé bẹ́ẹ̀. ok ok ẹ̀yin náà lọ. mo lọ ní èdè so ìgbà tá a débẹ̀ mo ṣáà rí i pé wọ́n ti sin egbin sínú compound plaza yẹn ibi tó ti ṣe program yẹn kankan ok báwo la ṣe fẹ́ ṣe bíi ó ní ẹnjìníà ń bọ̀ mo ní ok so nígbà tó wá ṣe sàárè yẹn ohun tó wá jà mí lẹ́nu ni wípé ó bọ́ sórí mídíà ó ní done by a lawyer pa èló ni bọ́sẹ̀ ní lọ́wọ́ you don't understand ó kàn ó ń wá social media sympathy ó ń wá àwọn èèyàn láti support the bad deed there mo dẹ̀ tún sọ fún bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ ṣe é ṣe òun náà máa ní kíákíá ní wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà máa fún wọn fún ní bìbí tí ń bẹ̀rẹ̀ àtó gbé tó bá jẹ́ òun náà ló ṣe é hmm. you don't understand because oore kọ́ ló ṣe fẹ́ gbin ìkà ló ṣe fẹ́ gbin mo wá pè é ọjọ́ tó wá post kìíní yẹn mo wá kọ́ sunday comment section mo ní wà ìlú misleading people mo ní egbin arrange all what she want before she die why are you looking for fake sympathy why are you like this what do you want. dá mi lóhùn o ọ̀pọ̀ bí mo ṣe bí o kò dá mi lóhùn àṣà lọ́kọ̀ látìgbà yẹn gbogbo látìgbà yẹn ó ń sáré òun fẹ́ káwọn ọmọ ẹgbẹ́ wà lábẹ́ òun so that àwọn lè máa gbé ní ilé egbin tó jẹ́ five duplex yẹn táwọn ọmọ yẹn bá ń dé láti school kọ́mọdé wá bọ̀hún ní inú ilé yẹn ó lọ sí church Egbin ó sọ fáwọn wòlíì tó wà bẹ́ẹ̀ kọ́bọ́lẹ̀ lórí pẹpẹ ní pé òun lálàá Egbin wá bóun ó sọ fóun pé orí pẹpẹ òun dẹ̀ jì àwọn èèyàn tó wà lórí pẹpẹ dẹ̀ jì ní pé òun nìkan lòun mọ́ pé kóun máa gun orí pẹpẹ pé òun á béèrè lọ́wọ́ ẹ̀ pé àbọ̀mọ́mì èmi ò kí ń gorí pẹpẹ tó kù mo wá sọ pé àsìkò ti tó tó máa ma gún orí pẹpẹ àbí kò yẹ yín ó sọ bẹ́ẹ̀ fáwọn wòlíì yẹn débi kó ti ń gbé àwọn wòlíì míì wá sínú chọ́ọ̀chì Egbin ní every Monday tó bá fẹ́ ṣe program àwọn tó fẹ́ fi replace àwọn tó wà ń bẹ̀ ó ti ń gbé wọn wá síbẹ̀ ìyẹn dúró ó wá bọ́ sórí mídíà ó ń polówó ọṣẹ Egbin ọmọkan ní spiritual store ó ń polówó ọṣẹ egbin owó egbin ló kú iṣẹ́ òkú o ìwọ tó bá fẹ́ ọṣẹ kó o pè sí nọ́mbà yìí egbin ò tí pé forty days tí ó mo wá pè mo ní jọ̀ọ́ má bínú ọṣẹ tó ń polówó ìṣe àwọn ọmọ egbin ló fẹ́ fi fún lóúnjẹ torí ebi ń pa wọn nù àbí fámìlì egbin ló fẹ́ fi fún lóúnjẹ fún lóúnjẹ àbí egbin ní ìyá tẹ́bi ń pa tó wọ́n pé monthly allowance wọn kò gbọdọ̀ má dé ọ̀dọ̀ wọn ló ṣe ti ń bá wọn polówó ọṣẹ báyìí ṣẹ́ni tó nìkan kò ẹ̀ lè fún ní rìgáàdì forty days ẹ tó máa polówó ọṣẹ gbogbo yín lè máa jìyà lọ́wọ́ ọlọ́run mo wá pé mo cut torí yẹn náà kò torí ẹ̀ stop láti máa máa post lórí kinní yẹn meanwhile gbogbo fóònù egbin wọ́n ti instruct wá pé ká lọ kólẹ̀ ní bank mo gba gbogbo kinní yẹn jọ ní ọwọ́ ẹ̀ nígbà tó di àárọ̀ ọjọ́ kejì bàbá mi ò lè fẹsẹ̀ ní méjèèjì rẹ̀ gbàgbé wọṣọ gbé fúnlékúnlé máa fẹ́ǹdì staff ṣó yẹ yín sà hello. wọ́n bí hundred wọ́n bí. nígbà tó di ọjọ́ kejì mi ì lè fẹsẹ̀ mi méjèèjì mi ò lè fi rìn gbogbo nǹkan tí mo gbà lọ́wọ́ wọn until ìgbà tí mo dá padà fún wọn mo tó lè rìn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ì lè fi ẹsẹ̀ mi méjèèjì tó wúwo gidi táwọn èèyàn sọ pé kí ló wá dé kinní kan kinní kan ọwọ́ ní ká lọ deliver kinní yẹn nígbà táwọn ọmọ yẹn lọ school tá a gbé àwọn ọmọdé school tán ká lọ deliver bọ́sẹ̀ ni pé ó rí òun àti pé ṣègbè mọ́tò yìí náà la máa gbé délé kinní kan kinní kan ẹ̀tẹ́yìn bá ti ń lọ máa kó lé yín lọ́wọ́ kẹlẹ̀ lọ kó sí báǹkì mo wá bí pé sọ́mọ̀ mi níbí ṣára sango ni mí báǹkì wo ni mo mọ̀ tí n bá kó sí one person lọ́wọ́ wàá sọ pé àbúrò ègbín ti kó atm ó ti kó gbogbo ẹ̀ lọ kò kólẹ̀ ó da níwọ̀ èmi dẹ̀ ń lọ lémi lọ́jọ́ yẹn gbà tó ti jẹ́kẹ́sẹ̀ mi kí n má lè fi rìn mi ò lè sunú bẹ̀ yẹn mọ́ kó má jẹ́ kó máa yí mi lọ́rùn dànù hmm. ní inú bẹ̀ yẹn ni so mo ṣáà ti plan pé mò ń lọ lémi ní èní because mo wà ń bẹ̀ for like a week ṣé you don't understand tẹ́gbẹ́ fi kú mo wá ní ó da ṣèbó ṣáà ti gbọ́n pé wọ́n ní kó lọ deliver síbi bẹ́ẹ̀ ó ní ẹ̀ ó yá gbà deliver sí ibi bẹ̀ ní ọjọ́ ọjọ́ yẹn àbọ́jọ́ kejì ṣé mọ̀ pé mọ́tò egbin gẹ́ yìí ń gbé kiri àbúrò ẹ̀ ló ń wà òun jókòó di òun náà mọ́tò. àbúrò àbúrò bọ́sẹ̀ àbí ló ń wa bọ́sẹ̀. tíye ló ń wa bọ́sẹ̀ bọ́sẹ̀ jókòó di òun náà mọ́tò wọ́n ń lo mọ́tò yẹn inú ilé ta ní kó má ṣílẹ̀kùn ẹ̀ wọ́n ṣí fóònù tó ní kó bandage kó sẹ́ndì sí báǹkì wọn bandage fóònù wọ́n ń lò ó atm egbin ó tún sọ fún wòlíì tó wà lórí òkè ń pẹ́ arìndínlẹ̀ àgbékẹ́yẹn ó ń gba atm lọ́wọ́ òun ẹgbẹ́ ní tó atm mẹ́fà méjì lòun kólẹ̀ fún inú ẹ̀ dùn kó ti gbà kinní kan kiri kan àmọ́ ńgbà tó ṣe kinní fúnra rẹ̀ náà ló kólẹ̀ ọmọ ọ̀dẹ̀ ó rò bóun gbọ́n ó sọ bẹ́ẹ̀ fún ẹni yẹn with evidence ni o ti bá pẹ́ nìyẹn tí bá àjẹmọ́kọ̀ yín sìn ó máa sọ kò ní dínà yẹn ṣé you don't understand kò ṣàkóso bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń lo kinní yẹn bó ṣe wù wọn ó wá di ọjọ́ wo ń bì báyìí èèyàn kan wá pè ó ní egbin jẹ wọn ní ẹni tó ń gbálẹ̀ fún egbin tó ń tó ń fọ mọ́tò tó ń fọṣọ fún pé egbin jẹ́ ní one twenty ṣó ti eyín níwọ̀n egbin ó ní uber dry ó ní uber mẹ́ta mọ́tò mẹ́ta camry mẹ́ta tó fi ń ṣe uber so wọ́n máa ń deliver owó ní every monday lọ́ máa ń san hundred hundred thousand fún egbin so meanwhile ìyẹn náà kò fẹ́ kó mọ́tò lẹ̀ ìgbà tẹ́gbin ti kú nígbà tẹ́gbin wá kú mo mọ̀ pé tó tún fi gbé lọ sí hospital lọ́sọ operation fún ó di abọ́ṣe ọṣẹ tó ń polówó ìṣe àwọn ọmọ egbin ló fẹ́ fi fún lóúnjẹ torí yẹn with evidence ni o ti bá pẹ́ nìyẹn tí bá àṣẹmọ́kọ̀ yín sìn ó máa sọ́kò ní dínà yẹn ṣé you don't understand kò ṣàkóso bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń lo kinní yẹn bó ṣe wù wọn ó wá di ọjọ́ wo ń bì báyìí èèyàn kan wá pè ó ní egbin jẹ wọn ní ẹni tó ń gbálẹ̀ fún egbin tó ń tó ń fọ mọ́tò tó ń fọṣọ fún pé egbin jẹ́ ní one twenty ṣó ti eyín níwà egbin ó ní uber drive ó ní uber mẹ́ta like mọ́tò mẹ́ta camry mẹ́ta tó fi ń ṣe uber so wọ́n máa ń deliver owó ní every monday lọ́ máa ń san hundred hundred thousand fún egbin so meanwhile ìyẹn náà kò fẹ́ kó mọ́tò lẹ̀ ìgbà tẹ́gbin ti kú èmi náà èmi náà ni mò ń bá pòun pé ó ṣe ní kó mọ́tò lẹ̀ ẹ òun dúró ọjọ́ tí lọ́ọ̀yà bá tó dé lòun tó fẹ́ máa kó mọ́tò bọ̀ ẹ àdáṣe wo ni ká. àbíkẹ́ ta lè fẹ́ kó mọ́tò lẹ̀ ṣé àwọn dírẹ́fà sì fẹ́ kó mọ́tò lẹ̀ àbí bọ́sẹ̀. máníjà Egbin. máníjà Egbin ok ok wọ́n tún ní máníjà náà ok. wọ́n ní máníjà tó wà ní ẹ mọ́tò yẹn mo wá sọ pé ok ẹ̀yàn kú ó ní property tó fi ń ṣiṣẹ́ ẹ tiẹ̀ jẹ́ káwọn property ẹ̀ kó fún ní last respect ẹ̀yin sọ pé ẹ̀ ń sanwó wọlé owó tẹ̀ ń san wọlé sì ṣé ẹni tẹ́ ó ní nǹkan ló fẹ́ nà ni mo ṣàbà pòpòpòpò ó ti kó mọ́tò méjì lẹ́sìn dè sí ẹyọ kan sì wà lọ́wọ́ ẹ̀ tí kò gbélẹ̀ ṣé you don't understand mi ìdẹ̀mọ́bí tí mo fẹ́ wá sí ni tó bá yẹ pé mo mọ ibi tí mo fẹ́ wá sí ni bó ṣe ọlọ́pàá bó ṣe àwọn bọ́ìsì màá ti ní kó gbà lọ́wọ́ ẹ̀ kò lè tó yẹn fún mi you don't understand but mi ò mọ ibi tí mo fẹ́ wọ́mọ̀ yẹn sí ni ìyẹn wá ṣàwá kó ó ṣàwá kó mọ́tò lẹ̀ nígbà tó wá di ọjọ́ forty days bọ́sẹ̀ wá gbé uber uber kan wá sí church bó ṣe wá débẹ̀ àwọn èèyàn wà wọ́n pé à ah, uber làǹtí bọ́sẹ̀ gbé wá ni wọ́n gbé jíìpù mọ́mì wá bó ṣe máa ń gbé wá ni. Hmm àwọn èèyàn ló wá sọ fún wa pé àǹtí yìí ni pé mọ́tò àtìgbà tẹ́gbin ti kú mọ́tò ẹ̀gbin ló máa ń gbé wá sí church ó máa jókòó dì ó nà sẹ́yìn àbúrò ẹ̀ máa ṣe dírẹ́fà tó máa gbé débẹ̀ fún mo wá sọ pé kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ pé mọ́tò tí wọ́n ní pé kọ́ bò mọ́lẹ̀ kò lè gbé jáde wọ́n ní kí ni àwọn kan tún ya fọ́tò ẹ̀ wọ́n tún fi hàn mí lórí fóònù wọn ṣé you don't understand okay ńgbà tó wá di ọjọ́ ọjọ́ yẹn wọ́n ṣàwá pè mí pé egbin jẹ owó èèyàn kan wọ́n sọ fún dírẹ́fà yẹn pé hundred thousand tẹ́lẹ̀ fẹ́ fi ṣàkáǹtì ègbè ní ọ̀sẹ̀ yìí mm. mo ní ẹ sọ sí miwẹ̀ òun náà ló wà ní ṣáàjì ẹni tó ń ba nulẹ̀ tó ń ba fọṣọ yẹn ẹ sọ sí èmi ò mọ̀ mi ò mọ̀ kankan nu gbogbo wọn ọkùnrin tiẹ̀ lélẹ̀ tí ọmọ yíbò ni ah, evidence tó dẹ̀ fi mẹ́sẹ̀gì egbin láàárọ̀ ọjọ́ tẹ́gbin kú gan pé àmọ́ ah, mi never pay us ó sẹ̀ndì mẹ́sẹ̀gì ẹ̀ sí mi ṣó ti yẹ yín mo wá ní kọ́ fún ní hundred thousand tó máa san lọ́sẹ̀ yẹn so twenty thousand balance yẹn mo wá bá wọn san láti àpò tọ̀dọ̀ mi ó wá ní aṣọ ẹgbin bíi márùn-ún kan wà ní ọ̀dọ̀ òun àbí bíi mẹ́rin kan mo wá sọ wípé òkè kó máa gbé aṣọ yẹn bọ̀ ní Sùúrùlérè kó máa gbé fún bọ́sẹ̀ ṣó ti eyín ó wá gbé aṣọ yẹn wá sí ibí ṣé ẹ mọ̀ pé dísà aṣọ ẹ̀dọ̀ tí ì dìníbà aṣọ bọ́sẹ̀ ti ń pè kiri ah aṣọ tó gbé lọ yẹn aṣọ òun ló wà ń bẹ́ẹ̀ ẹ kò ṣe tẹ gbin ọ̀dọ̀ yàmù ó ní yàmù yìí sì wá sínú ọ̀tà ó wá gba aṣọ lọ́wọ́ àwọn dry cleaner kinní kan kinní kan ọlọ́run ṣe ń pé aṣọ yẹn ò tí ì dé ọ̀dọ̀ mi ká ló ti dọ́dọ̀ mi wọ́n lè ní bóyá mo yọ tiẹ̀ lẹ́ńbẹ̀ mo wà èmi meanwhile lèmi plan lọ́jọ́ yẹn pé mo fẹ́ lọ gbé wọnú ọlá jáde because ó wá fọlọdé láti school. ọmọ egbin àbí ọmọ egbin mo kàn fèsì ọ̀nà yẹn ní láti lọ bá wọn bẹ̀ mo wá nígbà tí mo wà lọ́nà ni ẹnìkan máa kan tó ń bá wa dá sọ̀rọ̀ yẹn ló pè mí mo wá sọ pé mi màá sì torí aṣọ kúrò látòdì di sùúrù lérè lọ sínú ọ̀tà kó wọ́n mo kóbọ̀dù mi bí mo ṣe ń faṣọ aṣọ tọrọ ṣé you don't understand mo ṣáà sọ bẹ́ẹ̀ pé àmọ́ mo ti fẹ́ẹ́ délé wọn báyìí báyìí so gbogbo owó tó fẹ́ pa mo fẹ́ rí irọ́ yẹn bí mo ṣe wá débẹ̀ despatch rider wá pè mí pé òun wà ní àdúgbò mi òun fẹ́ dìlífà aṣọ mo náà lọ ṣe pé aṣọ tó sọ pé ti tòun ni màá pe àwọn ọmọọṣẹ́ mi màá ní kó lọ gba aṣọ yẹn nísìn bọ́mọ yẹn ṣe ń gba aṣọ yẹn mo ní máa ṣe fídíò ẹ̀ àbí kò yé yín nígbà tó gbé aṣọ yẹn dénú ilé mo ní máa tú aṣọ yìí máa ṣe fídíò ẹ̀ ẹ máa ṣe kéèyàn kan mú fóònù dání wọ́n dẹ̀ tú mo ní bọ́sẹ̀ aṣọ yìí ṣé wọ́n lo ní nítorí ó mọ̀ pé èmi mò ń bẹ́ gbin aṣọ mo máa ṣe gbin hmm. you don't understand then egbin fún bá ti raṣọ tó everybody ló máa rí ṣé ti mo ní ṣáṣọ yìí ṣé ti ti ẹni onírọ́ eléyìí lórí fídíò ṣé ti ti ẹni onírọ́ eléyìí ṣé ti ti ẹni onírọ́ ah! bó ṣe wà yóò gún lòun máa fi wáṣọ òun tó ń wáyàn mo ní tọ̀ kò gún wa ẹni tó bá gbé aṣọ ẹ kó gùn pa á ẹ̀yin ọmọ ẹ palẹ̀ mú aṣọ padà ẹ kó sínú báàgì tí wọ́n fi kó mo wá pé máa yẹn padà mo ní bọ́sẹ̀ ẹ parọ́ fún yín ni o mo ní kò sí aṣọ ẹ̀ kankan nínú bíi ẹni tó sọ fún mi pé àwọn aṣọ òun ló wà bẹ́ẹ̀ ńgbà tó yóò tó sọ pé ṣẹ́ẹ̀tì ẹyọ kan ni tòun tóun wá mo ní manipulator ni jẹ́ ẹ̀ mọ́ mo ṣáà mo ṣáà wé nígbà tí mo débẹ̀ pé mo fẹ́ mọ́ ọmọ jáde ah bàbá wọn ní kẹ́nìbọ̀dì máa mú kinní kan kinní kan wọ́n bìlíìfù pé bóyá ti bá mu jáde báwọn ṣe ti ń rojọ́ sọmọ yẹn lórí tó ń ba ọpọlọ yẹn ọmọ yẹn jẹ́ èmi náà gbé ọmọ yẹn jókòó máa sọ pé ah kinní kan kinní kan mo wá pe bàbá wọn lọ́jọ́ náà mo wá sọ fún mo ní mi ò lè fẹ́ máa ọmọ yìí jáde kẹni má mú wọn jáde mo nílò tẹ̀yìn ni bàbá wọn mo ní àtìgbà tí àwọn ti kú wọn ní ìyá méjì automatically èmi nìyá wọn mo ní so ẹ lè sọ fún mi pé kí n má mú wọn jáde ó wá sọ fún mi pé ẹ díìtù àdúrà kan tó ń gbà kinní kan ẹ lọ ṣe ni pé kọ́ máa ti jáde nísìnyí màá gbà nípa àdúrà tẹ́ ń gbà lẹ̀ ṣe fẹ́ kọ́ jáde nítorí mi ò ní fẹ́ dáràn pé kí n má ọmọ yìí jáde kí nǹkan kan lọ ṣe wọ́n mo ní àmúwẹ́nẹ̀sì tí bá wá pé mo fẹ́ mọ́ ọmọ mi jáde tẹ́ ẹ bá ní kí n má mú jáde mo ní ìjọba bá wa dá sí i nǹkan á bàjẹ́ o mo ṣáà sọ bẹ́ẹ̀ fún máa yẹn mo wá pe ọmọ yẹn jáde mo wá sọ fún pé wọnọlá ẹ fún mi láyè ẹ kí n ṣèyá yín o hmm. tí n bá fi yín lẹ̀ tó bá di ọ̀la èyí tó bá pè mí nínú yín pé à ìyá wa kú àbúrò ìyá wa tó máa ń tẹ̀lé ìyá wa kiri òwò ẹ̀yin wa ò máa ń gbé yín ṣépè o. Hmm. because gbogbo gbìyànjú mi gbogbo nǹkan tí yàyín kólẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ mú bẹ́ẹ̀ àmọ́ mo mọ̀ pé tí n bá fi ilẹ̀ báwọn pípù yìí wọ́n máa gbẹ̀sán yàyín lára yín o hmm. mo ní nǹkan tí mo ṣe fẹ́ kó yín sá fún wọn ni ẹ kéré sínú property tán ní kẹ́ ẹ máa gbé without your mother o hmm. you guys have to stay away from this house for now when the time comes kò sẹ́ni tó máa yẹ̀yìn lọ́wọ́ wọ̀ àràtẹ́ bá fi gbogbo àwọn kìíní ìdá o mo ní bọ̀ for now I need láti stay away from these people ilé mi dẹ̀ jìnnà sí wọn ni mo ṣe wò ó pé mo need láti kọ́kọ́ rescue yín kúrò before anything àmọ́ ẹ fún mi láyè o ẹ fún mi láyè o tọmọ kan bá pè mí lọ́la tó bá sọ fún mi pé àbúrò ìyàwó òun ò dá máa gbé ṣépè ni o mo ṣáà ọmọ yẹn ṣáà ní ìrìà sọ́ọ́rì mà kí ni tẹ nídìí ó ní gbogbo nǹkan táwọn nídìí ní dádì àwọn ti tẹ̀ra fáwọn kódà tó bá ti rí bẹ́ẹ̀ èmi kò kúrò ní ibẹ̀ lọ́jọ́ yẹn píkṣọ àwọn àbúrò mi fi ẹ kó lọ wéèsì wọn dànù ó ṣáà wá ṣe wọ́n ṣáà ṣètò prógráàmù yẹn wọ́n ṣáà kọ́ àwọn èèyàn wá níbẹ̀ àṣà ń ṣàdúrà yẹn lọ àwọn èèyàn ń jó wọ́n ń yọ̀ mọ́ wọn pé kí ló ń dùn nínú àwọn pípọ̀ yìí hmm. ọmọdé kú ẹ̀ ń jó ẹ̀ ń yọ̀ ẹni ọlọ́run ò fẹ́ bànújẹ́ ṣé tí bànújẹ́ ò bá sí lára ẹ̀yìn ṣáwa ta lùzì ọmọ ìyá àwa márùn-ún àti di mẹ́rin kí ni ìdùnnú tó fẹ́ dùn nínú mi tí mo máa jó níbí. Hmm you don't understand gbogbo wa ṣà ń ké àwọn àbúrò ẹgbẹ́ lọ́jọ́ yẹn à ń ké nígbà tó wá yá ó ṣàṣe fúgàmù yẹn bí ẹlẹ́yẹlé àti wúmà kan máa ń pè ní àlóyè àbí àlómìmọ àlóyè àbí wọ́sọ òmìmọ tó máa ń pè wúmà yẹn wòlíì ni wọ́n ṣàwájọ fèrè pọ̀ lọ́jọ́ yẹn gbégbé ṣe bàlẹ́ àbúrò mi tó tẹ̀lé mi nìyẹn hmm. màá send voice message yẹn tó gèfù lọ́jọ́ yẹn fún mi mọ́ bí mo ṣe lè sọ fún yín ó ṣáà ní òun ni kó máa dàrẹ́ẹ̀tì jo òun lọ ní pé kò gbọdọ̀ má máa débẹ̀ yẹn lọ́jọ́ monday bó ṣe sọ bẹ́ẹ̀ báyìí mo bá gbára ṣánlẹ̀ pé tí mo rò bá ti bọ́ lọ́wọ́ àwọn pípù yìí because gbogbo tọ́ọ̀tì èmi ni wípé gbogbo ìrìnsẹ̀ tí bọ́fẹ̀ lè fi jẹ ọba níbẹ̀ yẹn ló ti gbé àwọn òde ṣe wòlíì kò yé yín míwọ̀n ẹ̀ làbúrò mi yẹn èmi ò mọ̀ pé òun náà máa ń lọ sí ṣọ́ọ̀ṣì pé wòlíì àwọn tó ní three star ó ti di wòlíì three star níbẹ̀. ok ibùn ó ní ó ní sátífíkẹ̀tì tó fún as a prophetess ní chọ́ọ̀chì yẹn mi ò mọ̀ because muslim lèmi nǹkan tí mo sọ yẹn yín. ok mùsùlùmí lè islam lẹ́yìn ṣe ń tiyín. bẹ́ẹ̀ ni sà muslim lèmi ṣó ti yẹn eh, mo wá mo wá wọ́n wò pé òkè gẹ́ẹ̀ yìí kò sí bí òṣèlú gẹ́ẹ̀ ní chọ́ọ̀chì ẹ̀gbìn because kò sí kankan nínú wa tó jẹ́ wòlíì family kemi ilé risk life ọmọ ìyá mi kankan sí àárín àwọn pípù yẹn ok mo ti wọ pé tí mọ́sẹ̀ bá dẹ̀ ti lè fi gé ní church egbin ó máa gé ní spiritual store ó máa gé ní office ẹ̀ ó máa gé ní every damn thing so ó mọ̀ pé kò sẹ́ni tó lè bóun ju church yẹn so automatically spiritual store yẹn belongs to her that office belongs to her ilé yẹn belongs to her tó bá kọ́ àwọn ọmọ ẹgbẹ́ tí ó ń dẹ̀ pé kó máa dé sínú ilé òun ló máa gbẹ́nu ilé egbin ó lè yan yàrá egbin láyè láti máa sùn òun náà ti di màmá lé nìyẹn. mo ṣàwà ńgbà tí àwọn pásítọ̀ tá a wá débẹ̀ lọ́jọ́ àwọn pásítọ̀ tó ṣàwà ń bẹ̀ wá pè mí pa yá mu ìsìn ẹ kíní kan kìnì kan mo sọ pé two things involved mo ní nínú kọ́fí bọ́sẹ̀ sílẹ̀ ń bẹ̀ ó máa ṣe ó mọ bó ṣe máa darí ìjọ yẹn pé kó pé gbé máa àbí kọ́ list church fún àwọn wòlíì míì tó bá lè máa wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ because èmi ò ní jẹ́ káwọn ọmọ egbin kọ́ wá bì kéèyàn kan wá fọwọ́ pa wọ́n lórí àbí fọwọ́ pa wọ́n lára èmi ò dẹ̀ ní débí nítorí bí wọ́n yẹ wà yìí one fifty ni mo fẹ́ lò má mi lòókùn bá mi lòókùn egbin náà ló tútù lòókùn yìí so gbogbo nǹkan tó máa jẹ́ kí n kú one forty nine mo máa ń stay away from it. Hmm. tó tún yẹ ní mo ṣàwá sọ fún máa yẹn lọ́jọ́ yẹn àwọn àbúrò mi gbogbo aṣáàbẹ̀rẹ̀ programu yẹn bí ebi ṣe bàlégẹ àbúrò mi nìyẹn pé òun àtú àwọn àṣírí kan àwa bí ebi ṣe bàlé ọmọ yẹn nìyẹn ó wá ní pé kò gbọdọ̀ má máa wá sórí òkè yẹn bóun fẹ́ tú àṣírí kan láàrin ijọ́ mẹ́ta kinní kan kinní kan ó lọ ṣe péyà kára àwọn àwòrán kan fún un pé kó lè fi ṣe péyà sódà ẹ̀mí mímọ́ yẹn á lè jinlẹ̀ nínú ẹ̀ á lè máa túmọ̀ á lè máa jẹ́ṣẹ́ pé tó bá ti ṣe àwọn nǹkan tóun ní kó ṣe yẹn tó bá gbọ́wọ́ léèyàn lórí ìdí á tú ìdí á já gbogbo ẹ̀ ṣáà gíìfù mẹ́sẹ̀jì yẹn níbẹ̀ mo wá sọ pé irọ́ o ọmọ ìyá mi ò ṣe kíníkan kíníkan bó ṣe dojúkọ mí nìyẹn lọ́jọ́ yẹn pé ṣòfẹ́ kóhun ti lé bẹ̀rẹ̀ ogun ni ni pé ṣé wo ló ń hun níṣẹ́ ni ṣòfẹ́ kóhun torí ẹ̀ ṣe kíníkan ni ní ìfèdè fọ ẹlẹ́mìí yẹn ok fèdè so wọn ẹni tó translate ẹ woman àlóyìn yẹn hmm. ló translate. bùsọ́lọ̀kẹ́lẹ́ wà ń bẹ̀ ẹlẹ́yẹlé wà ń bẹ̀. ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ even ìgbà tó ń jẹ́ṣẹ́ yẹn lọ to an Bùsọ́lá ọ̀kẹ́ tọ̀kẹ́ yẹn wò ó tó ń mẹ́sẹ̀gì yẹn ń lọ ó fẹ́ fi orin distract ẹlẹ́mìí yẹn ó fẹ́ forin pálẹ́nu wọn ṣé ẹ jẹ́ kí n túbọ̀ síbí ní ọjọ́ tí wọ́n ń ṣe program yẹn láìfù ló ń gbé program yẹn gbọ̀gbà tó dìgbà tí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní jẹ́ṣẹ́ wọ́n cancel láìfù yẹn. wow. that thing that thing go ever come up ní online fún anybody láti rí bọ̀ lọ́kìlì fún ọlọ́run tí ò kì í ṣàbòsí èèyàn kan gbé fóònù sí ẹnu ọmọ yẹn ó ṣe ó ń rìkọ́dù voice yẹn meanwhile nǹkan tó yẹ kẹ́mi ṣe fídíò ọlọ́pọ̀ ti máa ń òde mi responsible pé nǹkan èmi máa ní mo wà nínú pẹ́ẹ́nì màá máa gbé kámẹ́rà kiri ó lè ti dẹ̀ jẹ́ ọlọ́run kó ṣàánú mo ṣe ní ọjọ́ yẹn mi ò ṣe é ní fídíò mi mọ̀ pé bí ọlọ́run ṣe máa rìnrìn àjò ẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn ó ṣà give yẹn tọ́mọ yẹn give tó fáwọn èèyàn ní mẹ́sẹ̀gì táwọn èèyàn tàpá anointing lára ẹ̀ tí ibi tá à ń sọ ẹni tí mò ń sọ ẹ lọ́jọ́ yẹn òkùnkùn bólẹ̀. Akbar. ẹ̀sùn wẹ̀ wá dúdú lọ nígbà tó yá ìmọ́lẹ̀ yẹn wá dé òjò wá rọ̀ sílẹ̀ wọ́n wá sọ pé nínú òjò yìí everybody kó bọ́ta kó lọ fi ara kan òjò yẹn nípa ọlọ́run ẹgbẹ́ sọ pé òun wà lórí ẹ̀yà àmọ́ àwọn christian bó ṣe máa ń ṣe gbogbo mm. kíní wọn yẹn nígbà tí voice yẹn mo máa send ẹ̀ sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ra egbin ti dé egbin ti dé egbin ti dé bọ́sẹ̀ náà wà ń bẹ̀ ò pl ó wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣẹwárí gbogbo tí lẹ́yìn program yẹn tó ṣẹlẹ̀ tó gbogbo ọmọ yẹn ṣe jẹ́ṣẹ́ gbogbo ẹ̀ ṣe mọ̀ pé wọ́n gbé sí mídíà. wow. fi sí mídíà èèyàn kankan nígbà tí bọ́sẹ̀ máa post ó kọ̀ sí pàtì egbin ah thank you ma for kìnnìkan kìnnìkan gbogbo àwọn ọ̀rẹ́ wòlíì tó pè ó kọ̀ sí fídíò wọn ó post ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni kò gbé programu forty days yẹn bó ṣe lọ sórí orí media. nígbà tó jẹ́ pé plan yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ yẹn lọ́lọ́run ti bàjẹ́ ṣó ti eyín nígbà tó wá di monday tó tẹ̀lé monday yìí ọmọ yẹn ṣáà ni àbúrò mi yẹn gbà tó ti ọ ní ẹ kí lọ́lọ́run sọ pé òun máa lọ sórí èké gbin máa lọ ṣe kí ni ìyá muhisi ẹ̀mẹyẹ ọmọ tóun bí ẹ̀fẹ́ pò òun yẹn ní kọkìrì